فقد فاز فوزا عظيما ثم أما بعد فإن أصدق الكلام كلام الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار السلام عليكم ورحمة الله تعالى وبركاته نسأله سبحانه وتعالى ونثني عليه كما ينبغي لعظمته وجلاله ونصفه بما وصف به نفسه أو وصف به نبيه صلى الله عليه وسلم فنثبت ما أثبته لنفسه لأنه سبحانه وتعالى أفادنا في محكم تنزيله إفادة تامة بأنه سبحانه وتعالى لون أسماء الحسنى وأمرنا بالدعاء بها بهذه الأسماء فصلوات الله وسلامه عليه بين كل هذه الأمور المتعلقة بالدين حتى ينبغي للذي يريد أن يدين لله سبحانه وتعالى أن يدينه على الحق لأن الله سبحانه وتسامى أفادنا في إحدى السور القرآنية بأنه يريد منا شيئين عظيمين وهما الأساسيان الشيئان الأساسيان اللذان لن يقبل الله عملا من الأعمال الدينية إلا بهما ألا وهما الإخلاص ومتابعة الرسول صلوات الله وسلامه عليه حيث ينبغي للذي يريد أن يعمل عملا من الأعمال الدينية أن يعمله كما عمله صلوات الله وسلامه عليه أو kama amilahu adu ashabihi radiyallahu ta'ala anhum ajma'in wa bayyana lana dhalika salawatu wa salamu alayhi qabla al-mughabara hatta tarakana nanhu ummata wal mahjat al-bayda layl wa kanahariya la yazigu an ila halikum faqala salawatu wa salamu alayhi taraktu fikum shay'ain lan tadillu ba'di ma in tamassaktum bihima kitabullah kitaballah wa sunnati wa fi riwayatin qala عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي أدوا عليها بالنواجز يعني تمسكوا عليها الذي يريد أن يعمل لابد من أن يعمله كما عمله صلوات الله وسلامه عليه فلأجل هذا عندما هذا حدث القحط في عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه وذهب إليه وذهب إليه الناس اشتكوا اشتكى إليه الناس فقالوا بأنهم كانوا يستغيثون يعني بوجود رسول الله صلى الله عليه وسلم عندما كان على قيد الحياة لكن الآن الرسول قد توفي ومثل هذه الحوادث حدث فلا بد لنا أن نسعى ونشكو هذا الأمر إلى من تولى خلافته فذهبوا أولى عرفوا مكان يعني دفن الرسول صلى الله عليه وسلم ولم ولم يذهبوا إلى قبره مستغيثين بل ذهبوا إلى عمر فذهب عمر إلى عمه العباس فأخبره الخبر فقال إذا حدث مثل هذا في حياة الرسول كنا نستغيث بدوائه وهذا من جواز الاستغاثة بدواء الصالحين ليس هناك من منعكم أن تستغيثوا بدواء الصالحين الأحياء لكن بعد وفاتهم لا نستغيث بهم فالعباس فعمر بن الخطاب رضي الله تعالى عنه وارضاه سعى واشتكى هذا الامر الى العباس أم أم الى العباس امه بيد انه عرف بان الرسول صلى الله عليه وسلم افضل منه عندما كان على قيد الحياه لكن الان قد توفي ولم يذهبوا الى قبره وهذا الذي نبين لأنفسنا وهذا الذي ينبغي للمسلم الذي يريد أن يدين لله سبحانه وتعالى أن يتمسك به أن يخلص أعماله لله سبحانه وتعالى كي يقبل الله سبحانه, سبحانه وتعالى لئلا يتحقق فيه قوله سبحانه وتعالى هل ننبئ بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنيعا يعني كل من عمل بخلاف ما عمل إذا عمل الإنسان عملا بخلاف ما عمله صلوات الله وسلام عليه مثل هذا العمل مع ما مع ما أن يقوم به من الإتقان لا يقبل الله سبحانه وتعالى من مثل هذا العمل لأنه لم يكن عمله تابعا لعمل الرسول صلى الله عليه وسلم فمن يدعي حب الرسول ولم يكن فمن يد من يدعي حب الرسول فلم يكن بسنته مستمسكا وهو كاذب فلأجل هذا إخوة الإيمان نسأله سبحانه وتعالى ونرجو منه فهو قادر على هذا أن يوفقنا لما فيه خيراتنا الدنيوية والأخروية لنكون من الفائزين في العاجل والآجل نسأله سبحانه وتعالى حيث جعلنا ممن يشاهد أول جمعة في هذا الشهر المبارك ونسأله أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا ممن يصوم نهاره ويقوم آه، ليله وأن يتقبل منا يسير ما قمنا به فإن الله سبحانه وتعالى لم يطلبنا بالكثير بل طلب منا بالإحسان فقال تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملا فلم يقل أكثر أملا قال أحسن أملا يعني إن الله يحب العبد إذا عمل أن يسكنه اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم أدنا الحق حقا وارزقنا اتباعه وأدنا الباطل باطلا وارزقنا اجتنابه وأنت ولينا اللهم قوة ولينا في الدنيا وكن أنيسنا في القبر في القبر وكن يعني ناصرنا يوم لا ذل إلا ذله سبحانه وتعالى عما يشركون adúpẹ́ fún الله الله tí yóò ṣe wá ní mùsùlùmí الله a jẹ́ ọmọlẹ́yà Nabi tí ọlọ́run ọba fi òdodo rán tó fi ìmọ́lẹ̀ rán tó ṣe ní òpin àwọn ànábì ọlọ́run tó yẹ pé kò lè sànábì kankan tí ó wà lẹ́yìn rẹ̀ mọ́ sallallahu alayhi wa sallam bọ́fẹ́ ó jẹ́ pé eléyìí ò dí pípadà wà ànábì Ìsá lọ́wọ́ ẹ bá mú bàbá síwájú pípadà wà ànábì Ìsá kèé ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ wà á dé pé fresh ànábì ni so ìyẹn ló fẹ́ máa dàrú máwọn tí mímọ̀ dàrú mọ́ lọ́wọ́ mímọ̀ ẹ̀sìn sẹ́rí jama ikhwatal iman tá a bá ń sọ̀rọ̀ mímọ̀ mímọ̀ póríṣiríṣi mímọ̀ wà jaburata ṣùgbọ́n ìmọ̀ ẹ̀sìn gangan òun ló lágbára jù ìmọ̀ ẹ̀sìn ìyẹn lè tí ó fi sagbaja ìyẹn lè nímọ̀ ìyẹn lè mọ sọ kẹnu rẹ̀ ó dùn kódà ó lè mọ kọtíra ó lè mọ ṣe gbẹ ṣùgbọ́n ìmọ̀ tí ó jẹ́ gangan ìyẹn ló ó sì nu ọpọlọpọ kí wa ta'ala kó ṣàánú wa ọlọ́run rà ó fi ànábì ṣe òpin àwọn ànábì ọlọ́run débi pé ànábì padà ṣàlàyé rẹ̀ fún wa pé òun àtàwọn ànábì ọlọ́run tó ti ṣáájú àwọn àwọn dà gẹ́gẹ́ bí odidi ilé tí wọ́n ti kọ́ tí wọ́n ti parí gbogbo tó yẹ kó wà ń ló wà ń bẹ̀ ṣùgbọ́n bákìyà mọ́wúdì wùlùbù nẹ́tìn ọwọ́ àpò àyè blọ́ọ̀kù kan ilé yẹn ó ti rin gidi o ànábì lójúwe rẹ̀ ara rẹ̀ àtàwọn ànábì ọlọ́run tó ti ṣáájú lọ wípé àwọn dà gẹ́gẹ́ bí ilé tí wọ́n ti kọ́ kalẹ̀ báyìí wọ́n ti fọ́nìṣẹ́ wọ́n ti kùn wọ́n ti faná sí wọ́n ti kó èsì sí wọ́n ṣe ogbẹ̀ ṣùgbọ́n bákíyá maudi olóbùnà ọwọ́ ku ààyè blọ́ọ̀kù kan tí tó wà báyìí ànábì ni èmi ni mo dé tí mo jẹ́ ààyè blọ́ọ̀kù náà tí ó tí ó tí ó fíìsì ààyè lẹ́yìn pé mo ti dé báyìí ilé yìí ti pin kò sí ilé kankan tẹ́nì kankan tó lè sọ fún fẹ́ kọ́ nídìí ẹ̀sìn mọ́ muhammed ó nke ní nǹkan tó jẹ́ wípé in tó wulẹ̀ ti ṣáájú rẹ̀ ó ti wà nú ẹ̀ in tí ò sínú àwọn tó ṣáájú ó tún wà nú tiẹ̀ so mùsùlùmí ò ní ìdí tíra kankan ibẹ̀ lọ́rọ́ ti wáyé gan láàrin àwọn àfáà lórí comparative lecture ká fi bíbélì sọ̀rọ̀ kẹ́ńkẹ́ń gbẹ́sẹ̀ mọ̀ pé ó dìgbà tí ọlọ́run bá ní kẹ́sìn òyí àwọn tá mùsùlùmí gẹ́gẹ́ ká tó mọ̀mọ́ rí tẹ́ bá ń sọ̀rọ̀ ní ìsìn pé ẹ sọ yẹ kóbìnrin ọjọ́ wà sí sọ yẹ kóbìnrin ọjọ́ wà sí tẹ́ bá ti sọ especially lùbàdàn yìí gbogbo èèyàn kan wọ́n ti sáré lọ ọ̀dọ̀ ẹnìkan ee wọ́n ṣe kéta rẹ ní ní tó ti kójọ sẹ́ẹ̀rì téèyàn kójọ kò nítumọ̀ kankan sọ́lọ̀ sẹ́fà nẹ́bí ti clear rẹ̀ pé tó bá jẹ́ fáyé nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run tó déédéé yẹ ẹ̀fọn ni kò bá ti fún kébèrè so ilé yẹn kójọ nídìí pé àáfàá ni ṣé ntí ìtẹ̀yẹ̀ kójọ níbi pé àfáà ni ikọ́ ló ń bá tà ọ̀nà tó gbà kójọ ló ń bá tà sọlọ́n subhanahu wa ta'ala so gbogbo àwọn nǹkan yìí anabi sàlàyé rẹ̀ sallallahu alaihi wasallam àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà tó wá fi àwa ṣe àlèhùnmọ̀rú anabi yẹn sallallahu alaihi ẹni tó jẹ́ pé Ọlọ́run fi ìmọ̀nà ẹran tán yányán muhaimin ni aláàpẹ Qur'an muhaimin omi ni ìtumọ̀ tó súnmọ́ alimahalẹ̀ mùtàkọ́rì bìlẹ̀ òun náà ní ká sọ pé encyclopedia òun tó tóbi ju dictionary lọ gbogbo tá bá ń wá a lọ wá nu dictionary ṣùgbọ́n tá a lè rí nu dictionary a rí nu encyclopedia kùránì tó wá jù bẹ́ẹ̀ lọ àrítùmọ̀ míì tó tún ṣe ni tó pé tí ń jẹ́ mohamed ní ti ń rí náà rí inú àtìta simultaneously ọlọ́wọ́ apẹ̀ra rẹ̀ ní alimohaminu ọba arínúríta tọ́jà yìí pé àwa tá a lẹ́sìn àmọ́ ah, tí ń ṣẹlẹ̀ ń ta àfi tá a bá lọ bẹ̀ àwọn tí wọ́n wà ń ta wọn àmọ́ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ àfi tá a bá wà bẹ̀ at the same time lọ́lọ́wọ́n bá ń rí inú rí rí ta ń tiẹ̀ ó wá pe kùránì náà ó wá fún kùránì ní okọ̀ yẹn alimuhaimin wa muhaiminan ntọ́jẹ́ wípé ẹ ní bùkátà sí nǹkan kan míì mọ́ yàtọ̀ sí nǹkan o ńlọ́fà ewé kan báyìí péré nínú ewé bible injil lànàbì rí lọ́wọ́ umar tamasaka ala warakatin tamasaka bi warakatin min injil òun wò báyìí pé ha ah, anabi wa ni ẹ eh, umar o tún gba tíra mi gbọ́ ju èyí tọ́lọ̀ mú wa fún mi lọ ni kí ló fẹ́ sọnù rẹ̀ tí ò sí bẹ́ẹ̀ ó ní à ah, ànábì ìjọ náà ni raditu billahi rabban wàbílì islam dinan wàbí muhammadin nabiyyan wàbílì qur'ani kitaban wa dalilan ìjọ náà ni wọ́n wí pé èmi kí ni ń ṣe mí mọ̀ọ́kà ńlá mọ̀ọ́kà mọ̀ọ́kà ń wo ni ìnígbàgbọ́ kàkàsì èyí eh, kò sí tí mo fẹ́ fi ṣe ó ní kò sí tí mo fẹ́ fi ṣe torí kí ló dàgbẹ́ fi ṣe lóòótọ́ gbọ́dọ̀ pé alukurani àti gbogbo àwọn tíra yòókù wọn yàtọ̀ sí iṣu àti yán tẹ́lẹ̀ ẹyọ kan lọ gbọ́dọ̀ jẹnu méjèèjì ṣé bí yẹn lè yàn jẹ ẹni tó bá jẹ yẹ ti jẹ su ẹni tó bá jẹ su ni ọ̀jẹ yẹ so kurani clear gan tẹ́ bá lọ ní sùlẹ̀tù káfí ẹ gbọ́ ń ṣe wí. Hmm. sẹ́ẹ̀rì jẹ́mọ̀ wàlọ́ọ̀hì ọlọ́njà gbọ́jàgbà kùránì kọjá bẹ́ẹ̀ <laughs> mò ń se mò ń ṣe research kan lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ẹ̀ka jẹ́ kí n fún yín ní ìtọ́wò mbẹ́ ẹnìkan bẹ à ń pè ní tọ́ha hussein ó ti yá àwọn afọ àtàǹbẹ̀ ń jòkó tọ́ha hussein yìí ọmọ ọdún mẹ́ta ló ti fọ́ lójú tọ́ha hussein ọmọ ọdún mẹ́ta ló ti fọ́ lójú ọmọ misra ní ọmọ egypt tọ́ha hussein yìí ó fọ́ lójú pẹ̀lú self medication àtàdáwí àdàtì kéèyàn sọ pé èmi náà lè fi nǹkan mo lè wúra mi sàn màmá rẹ bá fògùn sójú ojú ẹ wá fọ́ tápátápátá so ẹni tí a bá bí pẹ̀lú ìfọ́jú ni wọ́n ń pè ní dọ̀rí irù kò rí náà rí tẹ́lẹ̀ kò rí náà rí kò rí náà rí dọ̀rí irù láàpè nínú èdè lárúbáwá ṣùgbọ́n tó yẹ pé ojú rẹ̀ fọ́ ni àmọ́ ni àfọ́jú ó ti rí náà tẹ́lẹ̀ kò wá rí náà mọ́ àmọ́ nìyẹn ṣùgbọ́n ẹni tó yẹ pé wọ́n bí pẹ̀lú ìfọ́jú ni dọ̀rí irù nìyẹn bí dọ́ọ̀j Dorir, ẹni tí wọ́n bí pẹ̀lú ìfọ́jú sóòtọ́ àwùsẹ́ẹ̀nì yìí wọ́n wá fọ́ lójú láti kéke ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó wà success conscious gan ó wà success conscious gan ó máa fún success ní gbogbo tí success bá need to succeed in life and ẹni tó dẹ̀ lè jẹ́yàn láyé lẹ́nu tó bá jẹ́ wípé kèé wẹ̀yìn iwájú ni máa wò lórí tó bá fẹ́ kò ní wo distractions gbogbo tí máa dìyàn lọ́wọ́ tẹ̀yìn bá fẹ́ débi oríire èèyàn ọlọ́run ti ṣètánì ó kó orí bújọ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí yóò àmà dà yóò mọ fàyàn lásán lọ́tún yóò mọ fàyàn lásán lọ́sì èèyàn gbọ́dọ̀ wẹ̀ yìí kọ́ gbọ́dọ̀ wẹ̀ gbẹ́ ìgbà tí èèyàn bá débi tí ń lọ tán tọwọ́ rẹ̀ bá ti lọ tán ni kọ́sà wá wẹ̀ pé ẹ̀ ẹ̀ ń pè mí lẹ́ẹ̀kan ọgbọ̀n tó sọ pé àníjì rẹ mọ́ torí pé wọ́n wulẹ̀ fẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n fẹ́ fà ọ́ lẹ̀ ni. so paul hussein yìí ojú kékeré ló ti fọ́ lójú ó wá lọ kẹ́kọ̀ọ́ débi pé ó wá ní ìmọ̀ débi pé paul hussein yìí ó di professor ustadun kursiyun tí wọ́n bá pè ní professor nínú èdè lárúbáwá wọ́n pè ní ustadun kursiyun ìyẹn náà pè ní he has been called to chair lọ́dọ̀ àwọn ilé ìbò pé lọ́wọ́ ni wọ́n ti kọ́ọ̀lẹ̀ tó jí ẹ̀ ìpé o ti di professor nù tó bá fẹ́ sọ professor professor is a common language tó bá fẹ́ dàrú màwọn èèyàn lójú pé he has been called to chair wọ́n ní wọ́n ní wájú kò lórí àga ìrọ̀ ìtumọ̀ ni pé he has become professor so tọ́ sẹ́yìn ó di professor láyé nínú mímọ̀ ẹ tó wá lọ wèé tó tó wá lọ sí númọ̀ yín tó le jù númọ̀ iná lọ sí nakidu criticism critic ni tọ́ àwùsẹ́ yìí tó jẹ́ criticism ó ti yé àwọn ọ̀mọ̀wé ó ní pé kí nǹkan dúró báyìí kí ẹ̀ wá máa sọ àléébù rẹ̀ so criticism yẹn wá pín sóríṣiríṣi ọ̀nà constructive criticism ń bẹ criticism tó jẹ́ pé anakidul adabi tí èsè torí pé afẹ́ yẹ̀yẹ́ yẹn la sọ. So so anakidu islami bẹ anakidu sari comment anakidu asari islamic criticism àkárí pé èèyàn ń sọ̀tọ́ kú sọ́npẹ́ sínsìn káwọn èèyàn wá kó virus lọ no a sọ fún un àní sọ pé kò mọ́ni àní ṣe rí nìkan a jẹ́ ọmọ so islamic criticism ni islamic criticism so critic ni tọ́wá hussein tọ́wá hussein yìí ó wá lọ jìnnà nínú ètò criticism yìí débi pé kò sí ní è criticize téèyàn dẹ̀ di pé ah n tó ń sọ yóò tọ́ ni ṣùgbọ́n nígbà ọ̀fẹ́ kọjá yìí rẹ̀ wọ́n wá sọ pé àtúni kọ́lámẹ́lì ahmar ó ní àtúni kọ́lámẹ́lì ahmar ẹ lọ fún mi ní red pan. ẹ lọ fún mi ní red pen I want to criticize Quran he wanted to fault Quran ṣe ṣe ṣe nàìjíríà ó ní àtúni kọ́lámẹ́lì ahmar ẹ lọ fún mi ní báyìrò pupa ankudul quran i want to criticize quran àwọn afẹ́sìn ṣe é rí àwọn afẹ́sìn sì rèé ṣe é rí àwọn afẹ́sìn àwọn afẹ́sìn ti sáìn ìdí máa ba ọgbà ayé yòókù lẹ́rù kì í bá afẹ́sìn lẹ́rù ẹ̀wọ̀n ẹ̀ bá afẹ́sìn lẹ́rù tíra tó lágbára jùlọ tíra ìmáàmù amadu ọmọ àǹbà ní ṣe inú ẹ̀wọ̀n náà ti ṣe inú ẹ̀wọ̀n náà ti ṣe sábà pé àwọn kì í bá àwọn olóṣèlú náà lẹ́rù yìí máa wọ àwọn olóṣèlú kan kí wọ́n jẹ́ political prisoner wọn ò ní jọ́dá rẹ̀ ni wọn kèwé wọn kọ́ jọ́dá rẹ̀ ni bàbá láàmú sẹ́wọ̀n tó pé political prisoner tí wọ́n jẹun kò lè jí wọn lọ́wọ́ ipò kankan nú ipò òṣèlú láyé ìgbà tí èsì pọ̀ daràn ni wọ́n so àwọn afáà náà wọ́ọ̀rì so inú tí bàbá àwọn ẹ̀lẹ́rù kí wọ́n fìyàn sẹ́wọ̀n torí tọ́lọ́ wàláì tí èsì pé torí nǹkan míì kèsì pé wọ́n mú fún four one nine kèsì pé wọ́n mú fún pé ọ̀dà lúrú kèsì pé wọ́n mú fún boko haram wọ́n mú fún pé ó ní bọ́lọ̀ ń ṣe sọ̀rẹ̀ ẹ wo Imam Ahmad wọn máa ń bàdí nígbà tí ọ̀rọ̀ lágbára gan láàrin àwọn àti gbogbo àwọn àfa yòókù ọba president ìgbà náà wá sọ wípé kí gbogbo àwọn àfa kí wọ́n sọ wípé al-Qur'an makhluk pé kùránì ẹ̀dá ni so ẹ̀dá dẹ̀ lè da ẹ̀dá lè má da gbogbo àwọn àfa wọn wá sọ ńgbà náà wọ́n sì fún ọ lówó gidi ẹ̀ńtọ́ bá lè faramọ́ kọjá àfa àjọba kọjá àfa ọba yóò máa sọ ntọ́ bá bá fẹ́ so yóò dẹ̀ máa gbowó nù ìjọba Imam Muhammad ọmọ nbali wahada singularly wọn ní Al-Qur'an laysa bi makhluqin kìí ṣẹ̀dá kalamullah ọ̀rọ̀ Ọlọ́run ni torí pé bọ́ èèyàn báyìí ṣe tó lọ́rọ̀ rẹ̀ ó ṣe tó so bí Ọlọ́run ọba ṣe ju gbogbo nǹkan lọ bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ ju gbogbo ọ̀rọ̀ lọ ìtàwọn mustashirikun àwọn kèfèrí àwọn mọ̀nàfíkì ọ̀fẹ́ gbọ́nù wọ́n á bẹ̀rẹ̀ sí ní Imam Ahmed ọmọ àǹbà nínú ẹ̀wọ̀n lójoojúmọ́ lẹ́gbàá gidi débi wípé aṣọ tí Imam Ahmed ọmọ àǹbà lè tó wà lọ́rùn wọn tí wọ́n nà wọ́n mọ̀ wọn aṣọ yẹn mo tọ́ wọ́n dè wọ́n lọ́wọ́ wọ́n dè wọ́n lẹ́sẹ̀ so bí ara wọn bá ti ya aṣọ ńlẹ̀ mọ́ ara wọn so wọn ò ní lè sí fúnra sọ náà ní ọ̀gán ẹ̀jẹ̀ ọ̀gán ni ó tún sí so ẹ̀jẹ̀ ń ti gan mọ́ gbogbo ara sọ níjọ́ tí wọ́n padà rìlíìsì wọn tí wọ́n ti ẹ̀wọ̀n dé tẹ́ ẹ bá rí ní tí ìmáàmù ṣáfì yìí sọ pé nígbà tí wọ́n tó aṣọ yẹn ìmáàmù ṣáfì ní gbogbo gbogbo gbogbo nǹkan pátápátá ìǹtẹ̀mí bùkátà lọ́dọ̀ yìí òun ni aṣọ tí ẹ ń nà yìí mọ́ lọ́rùn torí ọlọ́run ìmáàmù ṣáfì yìí lọ́wọ́ àgbà aṣọ ni wọ́n á fi sínú bọ́kìtì wọ́n bomi sí i wọn wá ẹ má fọwọ́ kan àwọn òfin kẹ́yìn kan fọwọ́ kan wọn wá ṣe débi yìí pé ṣẹ̀fẹ̀jẹ̀ ni tó ti gbẹ ọ wá padà wá sóòkì sínú débi pé aṣọ yẹn wá mọ wọn wá mú aṣọ wọn wá fún wọn wá gbàsọ ránṣẹ́ sí ìmọ̀ Muhammadu ọmọ àbàdì padà pé ẹ̀yin ẹ gbàsọ omi ẹ̀fí ilẹ̀ fẹ́ mi aṣọ ni ìmọ̀ lọ́ba yìí níjọ́ ma sọ gbogbo èèyàn ni ọmọ ìmọ̀ hadithi tó clear anabi sọ pé ya ahmed bin hanbal ahmed bin hanbal duribta fiya wọn náà torí mi duribta fiya wọn náà torí mi ẹ wo bí àwọn olóṣèlú náà ti máa sọ pé ẹ wo ẹsẹ̀ rẹ̀ tọ̀kàn torí wa ni o kàmpé wa ni o so a fún ni kirika wani a kò mọ̀ pẹ̀lẹ́dà kò pẹ̀lẹ́dà torí wa kọ́ àwọn ikan rẹ̀ sẹ̀ ẹ fi ṣe súpàjáde ẹ fi ṣe kánsílà jáde téèyàn bá lè sàn yẹn lẹ́sàn-án rú bẹ́ẹ̀ bó lọ́wọ́ wa sàn yẹn lẹ́sàn-án

njọ́gbìn dàkí àmọ́ pé ẹ àwọn eléyìí o ọkọ wọn lọ jàbálẹ̀ wọn àwọn ará wo bí òkú àwọn náà wà lẹ́nà sùn láti sàn pàṣẹ àti mọ̀ pé àǹtí àti bẹ́ẹ̀ tí mo ṣe bí kíní láyé àti wọn bá ń lé ẹ̀sìn bẹ́ńdọ̀gbìn dàkí àmọ́ pé ọlọ́mọdé àti ní kíkálukú ti tètè palẹ̀ mọ́ lànà fi sọ pé wà á ti bá yìí sẹ́yìn yàtàlẹ̀ àṣàmẹ́ta tètè fi dáadáa tẹ̀ láburú tí wọn náà máa kò sí láyé sọ ọmọ kan láburú sẹ́mi ọmọ aburú tí mo ṣe sẹ́yìn ọmọ ètò ẹ̀ṣẹ̀ adébí wa ni ọlọ́run lè sànú wa débi pé islam yajubu máa kọ́bílà wò ọlọ́run fi islam ṣe ń tí máa pantó ti ṣáájú rẹ láì dáa fún yẹn téèyàn bá ti ṣe dáadáa ọ wá ní wà á ti bá ìsẹ́yìn yàtàlẹ̀ àṣàmẹ́ta fi dáadáa tètè tẹ̀ láburú tó ṣe támúhùhá dáadáa ọ̀pọ̀ aburú rẹ torí pé ọlọ́run kẹwàá débi pé dáadáa ẹyọ kan ó lè wọ́n máa fi sàn mẹ́wàá aburú ẹyọ kan ó lọ́wọ́ máa fi san ẹyọ kan ṣé kò tí ì ṣètò so gbogbo àwọn nǹkan yìí ní islam clear ànábì ṣàlàyé fún wa so àwa wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó yẹ pé irú ẹ̀sìn yìí òun ni ọlọ́run ọba lọ́fà wá sí ṣé wàá ràwọn àfẹ́sìn ìyìn tí tọ́ra hussein wá sọ yẹn pé kí wọ́n bọ̀ mú red pen òun fẹ́ criticize quran àwọn àfẹ́sìn wa lọ jókòó pé àbí bèbèrè lọkùnrin yìí ni torí pé ọlọ́run ti kẹta kọ̀ wá mọ̀ pé kẹ ọlọ́run nítorí pé ọ̀rọ̀ rẹ̀ ń bẹnu tí wọ́n máa fi lálẹ́ èèyàn lójú ọ̀nà ẹ̀kọ́ pé kí ló mú ọ ń fẹ́ẹ̀lì tó Hussein tọ́já fọ́jú ó kàwé ó di pòfẹ́sọ̀ ó kéwu gbogbo nǹkan lọ́mọ ṣe tó Hussein wọ́n máa dùn ni ó padà di minister for education ní Misra ní Cairo afọ́jú fa so sẹ́ni pé zuruf tó ṣe ìhátọ́ èèyàn condition tó ṣe tó sọ̀ráǹdì èèyàn kò yẹ kó lè dìtánù orí burúkú èèyàn àbórí èèyàn determination ni máa determine orí burúkú èèyàn àbóríire èèyàn èèyàn lè gbà ní bẹ̀rẹ̀ kọ́ lálùbáríkà èèyàn lè lọ gbé jíàwé kó sórí ibú. téèyàn ó dàgbà sáàrin onígbó gidi tí ó sì tí ó sì dèèyàn láyé téèyàn ó sì dàgbà sáàrin àwọn ẹ lọ́wọ́ àwọn tẹ́sí kọ́ọ̀tì ju àwọn alákọ̀wé ni àwọn ọmọ tí wọ́n fọlá tọ́ ọmọ kẹfẹ ọmọ tálíkà tó bá jẹ wọn orí rẹ wulẹ̀ tí orí rẹ ti ń burú bọ̀ láti lé wọn ní ìpara lẹ́yìn rẹ <coughs> sọtọ hussein yìí àwọn afẹsẹ wa jókòó pé ẹ torí pọlọ ti kẹ ìwọ wàá mọ níkẹ fọlọ ọwọ ló lè criticize Quran gbogbo nǹkan tí ọwọ lérò bí àwọn nǹkan tó ti sọ àtàwọn nǹkan tó lérò tó pé fọ́ọ̀tì nínú Quran àwọn àfáà ti wá parí iṣẹ́ lórí ẹ̀ pátápátá àwọn afẹ́sìn tí wọ́n ráyẹ̀ kanjú tẹ̀sìn lọ bí ẹ̀sìn ó ṣe yí àwọn èèyàn wọ́n ti wá parí gbogbo ẹ̀ tí wọ́n bá mú kọ̀ọ̀kan tí wọ́n bá ń sọ pé wèrè ọ̀sán báyìí o báyìí ni kò yé mi o ẹja lọ suratul ẹ ẹ hasbunallahu wa ni'mal wakil suratul kaf ọlọ́run ní tabaraka ẹ ẹ alhamdulillah alladhi anzala ala abdil kitaba walam yaj'al lahu iwajan ọwọ́ ni qayyiman liyunzira ba'san shadidan min ladunhu nínú táwọn munafiki àwọn mustashirikun àwọn orientalist wí. Oui tí a fi ní àwọn lè criticize Quran nínú èdè gan pé àwọn lè èdè lábá gan tọ́lọ̀ fi gbé Quran kalẹ̀ o àwọn lè criticize wọ́n ní kí ló dé tọ́lọ̀ wọn bá fi sọ yìí pé alhamdulillahi alladhi anzala ala abdil kitaba walam yajal lahu iwajan qayyiman wọ́n ní kí ló tọ́lọ̀ sọ pé alhamdulillahi alladhi anzala ala abdil kitaba qayyiman kó ṣe kó mú takidimu kó kó kọ̀dámà kọ̀yímà kó máa jẹ́ sífà fún alikitaba àwọn afẹ́sì ni ẹgbẹ́nusọ̀n ìntọ́lọ̀ ń fi ṣe bẹ́ẹ̀ òun ni wípé kùránì jẹ́ kọ̀yímù ìntí ń jẹ́ nínú èdè òun ni mùkọ́wímù ìtìjẹ́ mùkọ́wímù nínú èdè òun ni mùáyídù ìtìjẹ́ mùáyídù nínú èdè òun ni mùsọ́híhù ìtìjẹ́ mùsọ́híhù nínú èdè òun ni mùkímù gbogbo nǹkan tá a wí kalẹ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni wípé ntí máa jẹ́ nǹkan mi ọ̀dà wọ́n ní kò lè mú wá bẹ́ẹ̀ torí wípé ká tó lè sọ pé nǹkan ìjẹ́ nǹkan ọ̀dà nǹkan tí kọ́kọ́ dáa fún rẹ̀ ní tí ẹ̀ bá sọ pé ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá balẹ̀ ọmọ ìwúlò fún mi pọ̀ ìtú kò nídìí ká sọ pé sọ wá wúlò fún rẹ èèyàn ò ní béèrè mọ́ tí mo fi lọ wúlò fún mi nítorí èèyàn bá ti wúlò fún yẹn tí ò ti kọ́kọ́ wúlò fún rẹ. ta ni ọmọ kéwù mi wúlò fún mi ṣé kò ti kọ́kọ́ wúlò fún rẹ ni so tábàbílẹ̀ sọ pé ẹ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o ọmọ ìwúlò fún mi o kò ní ìdí kó là káyọ̀ béèrè pé sọ́sà wúlò fún rẹ o àlọ́ wúlò fẹ́ mi kò pọ̀ síbù káyọ̀ wúlò fẹ́ ni ẹlẹ́ni kọ́ mọ̀ wúlò kọ́mọ̀ jẹ́ kọ́kọ́ wúlò fún rẹ̀ so kúránì jẹ́kọ̀ yìí mà ìyìn tó jẹ́ pé yìí máa jẹ́ nǹkan mi ọ̀dà torí pé òun ti kọ́kọ́ dà ọ̀rọ̀ pọ̀ gan ṣùgbọ́n ibi tá à ń lọ kọ́ ọ̀hún ìjọba sábà sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo tí a bá sọ nu mẹ́sẹ̀gì Islam tí ọba yéèyàn wàláì kéèyàn béèrè ni kùránì ọ̀dàrú ọlọ́run ní wàlámù yàjà aláwù ìwàjàn òun ò ṣe kùránì ní ìwájú ní ń jẹ́ ìwájú ní nítorí lọ́kọ̀lọ́kọ̀ tó dàrú mọ́yàn lójú ambiguous ntọ́ dàrú kùránì ọ̀dàrú rárá so káfíyàn sẹ́gbẹ̀ ọlọ́run wa rán ànábì sallallahu alaihi wasallam ànábì wa kílẹ̀ àbúrò nǹkan débi pé ànábì ó sìn wá dé etí àlìjánà kó tó kú omi ànábì wa ní ẹ má ṣe bá mi o ju bí mo ṣe ṣe lọ yìí o hmm. tẹ́bá tó wá fẹ́ ṣe ẹ máa ṣe bí àwọn tí mo fi ilẹ̀ gangan yìí mo ti trọ́ọ̀sì wọn pa àwọn tọ́lọ̀ wọn bá ti qualify so tẹ́bá gbọ́ lónìí tẹ́bá ń sọ fáwọn afọ níbi díà pé àwọn aládàádálẹ̀ níjẹ́ oníbi díà o wípé ẹ má dáadáadálẹ̀ wọ́n wà á máa sọ tí ẹ̀yọ́ kọ́ sọ <coughs> Umaru gan ọ̀dà kálẹ̀ Usmanu ọ̀dà kálẹ̀ tẹ́bá ń bẹ pé kílá dálẹ̀ wọn ò kókó ránìjọ sínú tákàdá báwọn ńgbà yá nàbí Usmanu ló ṣe wọn fẹ́ wọn fẹ́ àdàbí usmanu ló ṣe renovation àbá ìjìyàn àdàbí ìkítà àwọn wí umaru lọ dálẹ̀ òun náà dá kan lẹ̀ àwa sọ fún yín pé ṣé ẹni tí ẹ bá ti fẹ́ jogún kógún ìtàkìtà ni wọ́n máa pa. ẹni tọ́lá wọn gẹ́gẹ́ sọ pé èmi àtàwọn tí wọ́n rí mi yìí ntí ń bá ṣe ntí ń bá ṣe ẹ máa ṣe. èyí ntọ́lá wọn ti kọ́ nípa àwọn pé aleikum bi sunnati bí mo ṣe ṣe ni ẹ ṣe máa ṣe wa sunnati lukulafa irashidina min ba'di àti bí àwọn tí wọ́n fẹ́ rólé lẹ́yìn mi yìí bí wọ́n bá ṣe ń ṣe ni ẹ máa ṣe umaru fumaru tẹ̀ ń sọ ṣé bára àwọn tó rólé lẹ́yìn ànábì ni. ẹ tẹ̀lé mi so eke wa ni ẹ fi hàn sẹ́gbẹ̀ ẹ̀rí mi tún sọ wípé àwọn ànábì ni khairul quruni qarni sẹ́ńtúrì tí ó dáa jù ọgọ́rùn márùn ọdún ní jẹ́ century ọgọ́rùn ọdún ní jẹ́ century hundred years àdẹ́bí wa ni khairul kuruni ọgọ́rùn ọdún tí ó dáa jù ní ẹ̀sìn wa yìí kọ́rí ní òun lọ́gọ́rùn ọdún tèmi wà ń bẹ̀ yìí àdẹ́bí sì lo sixty three ní ọgọ́rùn ó kú bíi thirty something àbí àdẹ́bí ni fún mọ̀lẹ́bí ni yàlú náà àtọgọ́rùn ọdún míì tí ó tún tẹ̀lé lẹ́yìn ìgbà tí ẹ bá ka tèmi tó pọ́ndẹ́ẹ̀dì tán bọ́bẹ́ bẹ́ẹ̀ mi ò lo hundred nú ẹ̀ wàlàdínà yàlúnàhùn àtọgọ́rùn-ún mi tí ó tún tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé tèmi o so after three hundred years ní tí a bá dálẹ̀ nú ẹ̀sìn àgọ̀rọ̀ sí ntàrà bí n sọnù in a nutshell so láàrin ẹ wọn kó kura àyíjọ wọn dá wọn kí tàràwí wọn ṣe kíní kan wọn fẹ kàábà wọn ṣe kíní ẹkẹ láàrin ọgọ́rùn márùn láàrin ọgọ́rùn mẹ́ta sáà nàbí wíì náà ní nǹkan yẹn ti wà so ijó ni wíì dì bẹ̀rẹ̀ nbọ́lọ́ ti bẹ̀rẹ̀ áfíríkà ń bẹ̀rẹ̀ ni wíìlì ti bẹ̀rẹ̀ amantọ́fà ndé òní ká máa ṣe mọ̀lúdì bẹ̀rẹ̀ ndé òní ká máa kàwé ẹ̀ abàtìlá láti kọ́ di ijó lọ bẹ̀rẹ̀ ijó ni ẹ máa ṣe ìjírá bẹ̀rẹ̀ so kò sí nbẹ kọdún ànábì di first hundred di first century ànábì kò sí nbẹ second century kò sí nbẹ third century kò sí nbẹ kò tún sínú àwọn tó tiẹ̀ jẹ́ pé tó jẹ́ pé tó yẹ pé gbogbo àwọn tá a sọ yìí amadu ọmọbàlì ìmáàmù abu hanifa ìmáàmù shafi ìmáàmù maliki gbogbo àwọn tá a wí gbogbo àwọn ìmáàmù awuzayi ìmáàmù sauri sufiyanu sauri àwọn tó wò rí nǹkankan ìmáàmù amadu isaac gbogbo àwọn tá a sọ yìí àwọn tó wò rí nǹkankan dọ̀rọ̀ ẹ̀sìn lọ tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn náà gbogbo gbèsè ayé wọn rán ẹ̀gbọ́n tí ìkànnú àwọn ọba ọlọ́lá pírẹ́sidẹ́ǹtì ó ní wọ́n lọ pè mọ́mọ́ ẹ̀lìkì wá táàfà mi ọgbọ̀n tí ọgbẹ̀ fèrè gómìnà ń pè mí ó ní wọ́n lọ sọ fún pé alimu ya ti alimu yu táwàlá ya ti wọ́n wá máa bá mọ̀ ní ìmọ̀ ìlọ́ba yẹn haruna rasheed ọwọ́ adé ọwọ́ apàyàn sọ pé ọ̀dà òun ti wà ń ta òun lórí ẹ̀sìn kí wọ́n sọ pé kọ́ yọjú sí òun ni wọ́n ní kọ́ wọlé wa ọwọ́ adé ó ní à ah, mo ti rí i pé bẹ́ẹ̀ bá lọ́lá tán èèyàn gbọ́dọ̀ mọ̀mọ́ kéwú ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀ gbogbo kálukú náà yín ẹni tí ọ̀mọ kéwú nù yín ń dùn kò sí bẹ́ẹ̀ ti jẹ́ ní Islam tí ọ̀mọ ọmọ kéwú yóò máa dùn èyí lọ́fà tó fi jẹ́ pé wàhálà pọ̀ níbi ọ̀rọ̀ kéwú bíríkìlà fẹ́ kílẹ̀mù káfá lòun tẹ́lá ti adọ́rẹ̀ sílẹ̀ ìrírí ìrírí mi ìrírí rẹ̀ ìrírí rẹ̀ ojú Ah, ọ̀rọ̀ ẹ̀sìn ó kúrò ní ìrírí mi wà láì ọ̀rọ̀ ẹ̀sìn kúrò ní ìrírí mi torí pé ẹni tó ṣe lójú rẹ tó rò pé ìrírí rẹ ń ta lọ́sọ̀ fún ọkọ láìsí rẹ. so yín ni wàhálà ti dé nídìí ẹ̀sìn tó fi jẹ́ pé gbogbo mọ́ṣáláṣí ni wàhálà yẹn wà especially ilẹ̀ Yorùbá yìí kọ́mítì náà máa control mọ́ṣáláṣí tó jìnnà iṣẹ́ kọ́mítì ní mọ́ṣáláṣí ò ju pé bọ́ọ̀bù yìí ó ti jó ẹ bá a sèmí sí i afẹ́túmọ́sásí kùn ká wówó kọ̀mìtì ọwọ́ bí ó ṣe wówó tó o bá ti di ọ̀rọ̀ pé ẹgbọ́n tóbìnrin tó bá padà tí nǹkan oṣù rẹ̀ bá wá tó ṣe tó wá rò pé ó ti lọ tó bá ti wá wẹ̀ tó ti ń kírun tí nǹkan tó wá wá kí ni ká pè é ò lè mọ̀ kí lọ kọ́ńpẹ̀ odidi ìmọ̀ni tó jẹ́ pé téèyàn èkú kò lè kò lè kò lè ké débi kankan yọkàn bàbá wa ìkànnì àwọn bàbá nínú àwọn àfa tẹ́jà fẹ́ẹ̀sì níjọ́ tí ó rẹ̀ wọ́n tí wọ́n wá fẹ́ kú ẹ lọ gbọ́ àwọn àfa àgbàgbà ẹ lọ máa béèrè tí ń bí kò sọ pé cancer of kìnìkan kìnìkan nìkan wọ́n ṣe jìnnà wọ́n èmu tí wọ́n jalè wọ́n ò ní nǹkan kan ju tíra kíkọ wọ́n àti ṣíṣe wọ́n àníyàn wọ́n má sọ̀rọ̀ mọ́ bàbá wa bàbá wa òfèmí nǹkan ni ọdún tí wọ́n kú òláyé ramadan tí wọ́n kú òláyé wọ́n wà lọ síbítù kí ramadan ò tó dénú ṣàbàn wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè yájú ayé kankan nílẹ̀ nǹkan wọ́n fíìtì gbogbo nǹkan máa wọlé wọ́n ṣe gbẹ lílajú bàbá wọn lajú báyìí bàbá lajú báyìí ó jẹjọ asámu gẹ́gẹ́ lọ́lọ́run dá ẹ̀mí bàbá padà fún wọn bàbá ní ṣàbáni di mélòó lónìí ramadana ramadana ó bẹ̀rẹ̀ lọ́la bàbá ní ọ̀ya ọ̀ya ọ̀ya ẹ wá tu gbogbo ntẹ̀ di mọ́mílá ẹ wá tu gbogbo ntẹ̀ di mọ́mílá àwọn wọn ní àbábá ẹ̀ ti gbádùn ní òun ti gbádùn ẹ̀yìn lẹ́la àlàáfíà ní àbọ̀lọ́ àwọn èèyàn ti péjọ sí haramu báyìí wọ́n mọ retí fatiwa wọ́n fẹ́ wá mọ̀ nípa ẹ̀sìn wọn kó wá sọ pé mi mo kó bá wọn ẹ bá wọn ò ṣe wàláì wọ́n ní wọ́n gbogbo mọ́tò kù ṣàpéjọba ní máa tọ́jú àwọn àfààní lárúbáwá wọ́n ní wọ́n gbogbo mọ́tò kù tazi ni baba wọ̀ lọ haram bàbá gbé kínní omi tí wọ́n fà sí alábàá yìí <coughs> wọ́n gbé wọ tazi wọ́n á dé haram àwọn èèyàn ti péjọ lóòótọ́ wọ́n retí pé kí lọ́lọ́run wí ń pẹ̀sìn yìí o bàbá wa ṣàlàyé tán ramadan náà bàbá kú láyé ẹ̀yin náà iṣẹ́ tẹ̀ ti ṣe bọ̀ tọ́yẹ pé tọ́yẹ pé ẹyọkan tọ́lọ̀ lè bá torí rẹ̀ gba gbogbo ètò kù sẹ́yìn tó bá jẹ́ pé àlè wa kú o ọba kú wọn pẹ̀lú mi ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan ńgbà tó ti dàyé wọn pẹ̀lú mi ni dandan náà ni iṣẹ́ tá a gba iṣẹ́ àgbà kú ni iṣẹ́ tá a gbọ́dọ̀ kú sórí ẹ̀ ni ìgbà téèyàn gbọ́dọ̀ ní jíṣẹ́ yìí mọ́ nígbà tó jẹ́ pé Ọlọ́run ni ọ̀yọ̀ǹda mọ́ bóyá èèyàn kàn wò sùn báyìí kò mọ nǹkan kan sọ mọ́ tọrọ pé ọlọ́run ọmọ bóun ṣe fẹ́ gbé bí ó ṣe mú ẹnì kọ̀ọ̀kan kó ń bẹ́ gbà abẹ́ Allah kó jẹ́ ká ṣe pẹ́ kó sì gbà lẹ́sìn fún wa tó ń fẹ́ ká ètè kírun torí tafsir á tafsir wa lórí inshallah òun ní àkọ́kọ́ jimá nínú Ramadan jama ká máa dúpẹ́ fọlọ́ lórí pé ó tún sẹ̀mí wa kù ìgbà tá à ń ṣe wá àtìlálẹ́ àná mo wá ń sọ mo ní àwọn tó súnmọ́ wa táwa mọ̀ tó yẹ pé a sọ pé ẹkú túnú ẹkú tẹnu lọ́dún tó lọ tó yẹ pé lónìí báyìí àlọ́ sálámà tí ń sàárè wọn níta gan ọlọ́run tí ọ̀wá jẹ́ káwọn wà ńbẹ̀ ká máa dúpẹ́ ni so gbogbo àwọn nǹkan yìí ká lọ gbogbo ntọ́nà bá fun fún kálukú wa lowo rìn ẹ̀sìn lọ́wọ́ ká rìn ra wa lọ́ndì ẹ̀sìn ẹ̀já torí wípé ẹ̀sìn yìí ó ti ìrànlọ́wọ́ fẹ́sìn yìí kò sì ní awa ni a kàn sórí látara ẹ̀sìn wípé kálá sọ̀rọ̀ tààlà ìmọ̀ tó fún wa owó tó fún wa agbára tó fún wa ìdí èèyàn tó fún wa kálá ìjà lè lò fún ẹ̀sìn kọ́lọ́hún sì gbàdúrà wa bàbá wa àwọn ìyá wa máa sọ láyé gbogbo ń tọ́lọ́ ń àwọn ti ìsìláàmù làwọn ò fi ṣe ṣùgbọ́n ó ti yí padà ń sìn ó ti ọmọ rẹ̀ ó ti lọ ó a bá dá o ti mo lọ́mọ ẹ̀fẹ́ ṣe wòlímọ̀ kò ní ṣe o ògùntàn lọ́wọ́n bá bọ̀ wọn ti kúrà òbí ṣe ń fúnlẹ̀ máa fà tí ń kọ́ ń ní ọ̀hún o so gbogbo àwọn nǹkan yẹn kò sì sádẹ́hùn kékeré lọ́dọ̀ ọlọ́run ẹ lọ mọ̀ bẹ́ẹ̀ ńlọ́lọ́ lànàbì fi ṣàlàyé fún wa pé tọ́bajẹ́ ògbìn náà àwọn ọmọ àlùjànnà wọn àwọn àmì ẹ̀dìbọn àwọn ni aladina stawat hasanatuhum wa sayyiatuhum àtẹ́pẹ́ ńgbà àwọn wọ̀nsẹ́ wọn dáadáa wọn àtàbúrú wọn wá jẹ́ bákan náà kò yóò lè rí bẹ́ẹ̀ fún mùsùlùmí láyé torí pé àdéhùn tá a là ṣe fún wa ni pé tá a bá ṣe dáadáa kan òun pé torí ọlọ́run òun fún wa ní dáadáa mẹ́wàá tó kéré tán tába sa àìdá kan àìdá kan náà lòun fi rìkọ́ọ̀dù lẹ̀ tába tó bá ṣe dáadáa lẹ́yìn kan òun wọ́n pa àìdá òun rẹ́ so àláìdá ńlẹ̀ mọ́ ṣùgbọ́n kò sí ní tí pa dáadáa wa rẹ́ ó ti wá tó lè jọ́ gbèrè kíámà káìdá ó tó wá pọ̀ ju dáadáa lọ fún mùsùlùmí tàbí ṣe wá lè jọ́ gbèrè kíámà kó wá wọn dáadáa mùsùlùmí àtàìdá rẹ̀ kó wá dọ́gba so àwọn tí dáadáa wọn àtàìdá wọn bá wá dọ́gba ńgbà wọn mọ̀ àwọn ọmọ àdìjẹ́nà làwọn tó yẹ pé dáadáa so kò sẹ́ńtì ò ní ní ṣùgbọ́n tó bá jẹ́ pé dáadáa lọ pọ̀ ju àìdáa lọ ọmọ àlùjànnà ni tó bá jẹ́ pé àìdáa lọ pọ̀ ju dáadáa lọ ọmọ náà ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ìsáwàt àsánátù wẹ̀sẹ̀yì àtùwù dáadáa rẹ̀ àtàìdáa rẹ̀ ọwọ́ àdọ́gba ọlọ́wọ́ wà fún wọn sí àlàárọ̀ àsábùlẹ̀ àárọ̀ wọ́n wà láàrin méjì iná àtàlùjànnà so tí wọ́n bá ti wá rí àwọn ọlọ́wọ́ wà fún wọn níyọ̀ǹda kí wọ́n máa rí iná àtàwọn ọmọ tó wà ń bẹ̀ kún ó sì lè máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run fún ní ọ̀dà kún ó lè máa rí àwọn ọmọ àlùjánà àtàlùjánà àtàwọn ọmọ tá a wà ń bẹ̀ wọn ó sì lè máa bá wọn sọ̀rọ̀ sẹ́ẹ̀rí tí atẹ́gùn náà bá wá yalù ọwọ́ ni ọlọ́run mọ̀jẹ̀gẹ́ orí àwọn eléyìí ti burú o mọ̀jẹ̀ yẹn wà pẹ̀lú àwọn eléyìí ooru lásán rẹ̀ lọ́ yalù o wọ́n àná ọlọ́run mọ̀jẹ̀ kí èèyàn wà pẹ̀lú àwọn eléyìí dákú ẹ má bá sọ̀rọ̀ ẹ kójú orí burúkú yín sàn tí a bá ti rí àwọn ọmọ àjẹ́ náà tí dáadáa jẹ́ mọ̀ bíi pé mo sọ lánàá ní poli ìbàdàn pé téèyàn bá wọ mọ́tò ní ac tọ́kàrà wind down tọ́wọ́ fẹ́ kí ọtọ́ náwó ọwọ́ ẹ̀ tọ́ bá nà nù káyìí yọ dàbí kún ó gé ọwọ́ rẹ kún ọmọ kọ́ kú máa ń bá mọ́tò lọ nígbà tó fọwọ́ rẹ ọ̀rà jẹ ẹ káwọ́ padà ẹ ṣe àmọ́ kí n jọ mi tọ́ tẹ̀ tọ́ lóòkè padà yọ wà máa fáwọn ọmọ àwọn àṣàbùlà tó bá ti ọmọ wọn ah, ẹ jọ àwọn ọmọ fáwọn èyí tọrọ omi ni ibẹ̀ ni Islam ti lọ yọ pé kéèyàn máa fún kí wọn fún yàn kọ́ sí bọ́ọ̀ fún yàn yẹn ká pé kò sómi bì kan ká fi mọ́tò gbé omi lọ́ọ̀bẹ̀ yẹn kó ran omi pé ẹ máa mú ládàlá nítorí pé ìyà dópin ní ń jẹ wọ́n lọ́wọ́ ìjẹ́ wọn àmọ̀ tó lè gbà wọ́n lẹ̀ nú ìyà gbogbo nǹkan yòókù tó lè gbà wọ́n lẹ̀ nú ìyà wọn wà béèrè rẹ̀ omi náà wà béèrè which is omi pàtàkì sọlá nàbì sọ pé nínú sàrà àtọ́jẹ́ pé ọlọ́run máa wù bẹ̀ tínú ọlọ́run máa dùn sí oní sakiyul ma kí àwọn fún yàn ní omi kálọ̀ sọ́wọ́n àtàwọn kó ṣe rọrùn fún gbogbo wa kó gbàdúrà wa kó bí àbùkátà wa kó jẹ́ kí èròǹgbà wa kó jẹ́ kí ó dáa kẹ́mi wọ́n dáa sọ́lọ̀ tẹ́mi wọ́n bá ti dáa sọ́lọ̀ Allah subhanahu wa fi àti kùn gẹ́ dáadáa Ramadan náà ni wọ́n lọ gbogbo oṣù kẹ́yìn dáadáa lọ́ọ́ kẹ́yìn ò fi ṣe anabi wa sallallahu sallam sọ pé tọ́ba tilẹ̀ ń gbàwẹ̀ títí rẹ̀ ọgbà àwẹ̀ àwẹ̀ rẹ̀ kọ̀dọ̀dọ̀ ọlọ́run ìtumọ̀ kẹ́tí ọba àwẹ̀ ní kọ́lẹ́ kọ́lọ́ ọlọ́run òfin gbọ́ bóòlù kí ló dé tó ní sọ pé orin tó ti jà lábàá rẹ̀ kọ́ wa sọ pé oṣù kan yóò ní gbórin tẹ́lẹ̀ bá ń gbàwẹ̀ kójú rẹ̀ máa gbàwẹ̀ tí wọ́n ń pè nǹkan dáadáa ni kọ́ máa wò kí ló dé oṣù kan ìkọ́ ọmọ wò fíìmù ẹ̀lùmí so gbogbo àwọn nǹkan yìí nítorí ẹ ká máa gbọ́ Quran tábàlékè ká máa ké tábàlékè ibi tí wọ́n ti ń ké ká máa wà ń bẹ̀ lóṣù kan ṣé bóṣù kan tá a wí ní ìsìn lọ́jọ́ mẹ́rin tìlọ́ mẹ́rin ní ìsìn báyìí gbàtà bá fi di jẹ́ àbàtì yàrá ìràmàdánà ti tán ṣàwárì tó ti dé ó tún kọdún tí ń bọ̀ tẹ́nìkan ò lè sọ pé dandan ni màá dìgbà náà <laughs> dìgbà náà ń bẹ lọ́wọ́ ọlọ́ọ̀ nìkan so eléyìí ni ó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ kọ́ yẹ pé inú rọ̀bùdánà ìjáda láàmú sí ká máa fún àwọn èèyàn lóúnjẹ ká máa sànú àwọn èèyàn àwọn èèyàn ń gbìyànjú gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n ń ṣe dáadáa wọ́n ń fi ránṣẹ́ bóyá yìí ń dọ́dọ̀ wa náà làwa náà ti ń fáwọn tí wọ́n nídìí ẹ̀ torí pé ọlọ́run ó bèè lọ gbogbo wa ìtọ́jú owó tọ́dọ́dọ̀ wa ẹ̀tọ́ nídìí ẹ̀ àti fún ìtọ́jú ẹ̀yẹ tọ́dọ́dọ̀ wa àwọn ẹrú ọlọ́run kẹtì ẹ̀ ń bẹ wọn àlè mọ́ dáná wá bì láti ọ̀rọ̀ àbúdá ti bẹ̀rẹ̀ náà ti ń dáná wá bì tí wọ́n ìṣe méjì tí wọ́n ìṣe mẹ́ta wọ́n kàn ẹ̀rọ ẹlòmíràn kàn rúdé sọ pé ibi kúkú kọjá ibi tó sọ pé ẹ ọ fẹ́ ṣe oúnjẹ wá sí ìgbà àsìkì ọ kà á sì kí ẹ lẹ́nu tọ́ba tó ti ń lọ. torí pé kò sí nǹkan kan tó ní tí ìyẹn ní í ṣe pẹ̀lú bọ́lọ̀ ṣe dá yẹn àsìkì wa tọ́lọ̀ ti dá kó tó bí a. gbogbo ń tá ní pátápátá ọlọ́run ti ó ti sọ ó ti mọ iye ìjọ tí jíjẹ wa bá tán tí mímu wa tán tọ́rọ̀ tá sọ tán tí mímí wa tán tí ìbínú tàbí tán tí yọ̀nù tá yọ̀nù tán lọ́lọ́run kí ó kí á ah, ẹ so yorùbá dábàá sọ pé wọ́n fọjọ́ ọlọ́jọ́ lọ kò sọjọ́ ọlọ́jọ́ ọ̀rọ̀ àṣẹkùbọ̀ kẹfẹ́ rí ah, ó kúkú òjijì ó ti fọjọ́ ọlọ́jọ́ lọ ẹni bá ma ṣàdúrà fún wa ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ mo ní àwùlẹ̀ lọ́jọ́ ọlọ́jọ́ ọjọ́ ti agẹgẹ ni ọlọ́run ti sáyìn ìjọ ti kálukú ibẹ̀ ńlẹ̀ kò sí pé ọjọ́ ọlọ́jọ́ kankan so kọ́lọ́run jẹ́ mi wo oògùn ká sì lálàáfíà ká sì wà dáadáa wọ́n láti ọkọ̀ oṣù ọlọ́run jẹ́mọ́ suratul Baqara la ṣe tafsiri wa dé mufuli huna la parí ní èsì a wá bẹ̀rẹ̀ ní ọdún yìí nínú innal ladhina kafaru sawa'un alayhim insha allah a wá bẹ̀rẹ̀ rẹ̀ tabati kiri tán sìn kí Allah subhanahu wa ta'ala kó fún wa gbogbo àwọn èèyàn wa tí wọ́n mú ẹ̀bùn wá fún program tá à ń ṣe àwọn èèyàn ọlọ́run ṣeun ìsìláàmù ti kú ò ní àwàdà gbogbo ẹni tínú ìsìláàmù ọ̀bá tí ráàyè nílé rẹ̀ wà láìkọ́ lọ́wọ́ abẹ́ lọ́wọ́ ìsìláàmù ti kú ò ní ọ̀rọ̀ rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ tẹ́ bá rí àwọn èèyàn bí wọ́n ṣe ń pè ní programu tá à ń ṣe lórí rédíò evidence wa ń bì àwọn èyí sì kó ẹ̀bùn lẹ̀ fún arẹpẹtẹ àwọn èèyàn ẹ̀yìn lẹ ní aṣọ rẹpẹtẹ oúnjẹ owó richard card gbogbo ẹ̀ quran gbogbo ẹ̀ lẹ́tí kó lẹ̀ fún ẹ̀ ń fáwọn èèyàn tẹ́ bá wá rí sáà béèrè obìnrin kan ó dẹ̀pẹ̀ lónìí ah ìbéèrè tó ń tó lọ mú àtikọ̀gbọ̀n àbẹ̀rẹ̀ rẹ̀ èèyàn lè mọ̀ pẹ̀lú rẹ̀ lè mọ ìbéèrè yẹn. ó dẹ̀ mọ ó dẹ̀ gba ó dẹ̀ ó ti jẹ oríṣiríṣi nǹkan lónìí báyìí bóyá ó wá bí a ní kó wá bí kó wá gbà ẹnìkan náà ó jẹ báàgì ráìsì kan aṣọ kankan obìnrin náà sì ni so which is pé ẹ̀sìn ti ń yàwó èèyàn so ẹni tínú ilé rẹ̀ tí se, wa sẹ́sìn òrìjínà ń bẹ̀ tó wá si, pé ẹ̀sìn máa sí bẹ́rẹ̀ kankan ni a jẹ́ pé òun lọ́lọ́run ọ̀fẹ́ lò nù kẹ́ rẹ̀ ọlọ́mọ yọ àwálẹ̀ nù kẹ́ ó ti yí àwọn èèyàn gan àwọn ọmọ polytechnic Ìbàdàn la lọ sí wáàsí la lọ sí tafsiri fún wa táwa ti parí tafsiri bíi lónìí àtúnlọ ọbẹ̀ ọ̀rọ̀ ti yé wọn àwọn ọmọ kéékèèké ẹ bá dáwọn obìnrin wọn èyí tó ti bojú èyí tí ò ti bojú aṣọ rẹ̀ kọjá àwọn ọmọ téèyàn ó rí téèyàn ó sọ pé èèyàn kó sí fìtínà àwọn ọmọkùnrin wọn wọn ti gbọ́ yé kò sí irú àwọn ọmọ yẹn ò lè délé padà kí àwọn bàbá wọn wá yọ bíléèdì kí wọn gbẹ bu jáde kí wọn gbá wọn gbẹrẹ lórí kò possible mà inú ọlọ́run abẹ́nú ọlá rẹ̀ gbogbo àwọn ọmọ tiwa náà bá a ṣe wọ́n ní ẹlẹ́sìn dáadáa má ṣe àwọn ọmọ wa níbànújẹ́ fún wa ẹ̀sìn ìsìláàmù yìí bó ṣe yá wa tó ọlọ́run jẹ́ yí àwọn ọmọ wa jù bẹ́ẹ̀ lọ jẹ́ àwọn ọmọ wọ́n gbà lọ wa jù bẹ́ẹ̀ lọ ṣàánú wa gbàdúrà wa bíi àbùkátà wa kúmù ilá salatikum yarhamukumullah. torí tàbí láti bẹ̀rẹ̀ kí wọ́n ní ògbó olórí yóò fi ọ̀dà fún mẹ́ta.